إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ويلزمه عمل ويلزمه الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أتاكم الله عليكم زيارة أولى زيارة هو محمد صلى الله عليه وسلم يا أكرم يقول ربنا لا إله إلا الله السلك ومعنى èyí ń wáyé nínú àwọn ìlú ìlú àṣẹyìn ìyẹn ní ìtumọ̀ àti àlàyé àtàkùnrin pẹ̀lú èyí tí a ń ṣàlàyé ẹ lọ òun náà ní báwo ló ti ẹ̀ka tó àlùbọ̀ máa ń tẹ̀lé tó ń gbà pé nǹkan ọba ń sọ gbàgbà òun náà ń sọ fáwọn tó fi jẹ́ pé ìṣọ́lá ń fẹ́ káàmì ló gbọ́ yé òun náà ni wọ́n ń gbọ́ yé a ti sàlàyé mẹ́rin ọ̀nà méjì láyé ń bá tó hàn ọ̀nà tó dáa àtọ̀nà tó ọ̀nà tó dáa náà sọ̀rọ̀ yẹn lọ́wọ́ bàbá mi káwọn gbọ́ yé tí ọlọ́wọ́ ń sọ ẹ̀ máa gbọ́ yé. àásù àlùfáàní tẹ̀lé ọgbọ́n mẹ́ta ọ̀nà àkọ́kọ́ káàkiri ayé àlùfáàní àtúntò àwọn ọ̀nà ilé ẹ̀kẹ́ yìí káàkiri ọ̀rọ̀ àtẹ́lẹ̀ sọ̀rọ̀láwọ̀ ayé ọ̀sẹ̀ àtúntò àkọ́hánì ẹlẹ́kẹ̀ẹ́ta ó ní تفسير الصحابة أنصار الصحابة الكريم أو المستعان كل لقاء لم يذكر النبي الثلاثين على لقاء تفسير الآية بالآية كم آية كم سواية إليه في الأنصار الكريم تفسير الآية بسنة أو بحديث كافي أو محمد كافي سؤال محمد هل súnà lórí ìṣẹ̀lẹ̀ náà tó ná òun máa ń ṣe gbogbo rẹ̀. àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà buhari tẹ̀lé tí ò bá súnà àdébàbọ̀ ní ẹ̀ lákòókò yìí olùwàlúwà nínú sọ̀dà wàásù àgbàdà. ọlọ́ni ẹ máa kírun wọ́n yọ bàbá mọ́tòmọ́tò àlàyé rẹ̀ ọ̀rọ̀ méjì wá sọ́làyé rẹ̀ wàá kò láti kí wọn àmì nínú àgbọ̀hán báwo láti lọ bàbá ààrùn nínú àgbọ̀hán èlò lówó wọ́pọ̀ kí ata ní èlò ní lójú títà bá tó wọ̀ ọ́ ààrùn ní ìlú ọ̀sán máa ń kẹ́lí. بحديث عن النبي صلى الله عليه وسلم ìyá àkọ́kọ́ mi bá a ti kírun ilé àwọn ìlú ìlú bàbá tó ń gbé eléyìí wọn ní àlẹ àkọ́kọ́. bákan náà ìdí kejì tó ti yá pé alùpùpù tẹ̀lé ó ní bùkátà sí ọ̀rọ̀ àmì ọ̀hánà àgbàgbọ́ yìí nítorí gbàgbé alùpùpù a sọ̀rọ̀ ìlànà yóò jẹnẹráìtì ọ̀rọ̀ rẹ̀ yóò ọrụ ọ̀rọ̀ yóò kó gbogbo ọ̀rọ̀ ọ̀hún ló máa ń kó sínú. Súgbà tó máa ń gbà àlàyé lọ́pọ̀ nìta. Ọlọ́run àwọn للذكر مثل حق الخليل الله بارك nínú alùpàmán nígbà tó ń sọ̀rọ̀ ogun jíjẹ ó sọ oúnjẹ aláìsẹ̀ nípa àwọn tí wọ́n sì jẹ́ nínú ìwé pé àwọn ọkùnrin wọ́n mọ ọmọ lọ́kọ̀ lẹ́sí ìfàmà pẹ̀lú bá Etí ìwà ní sọ fún àgbà yìí pé ọkọ̀ òkú lójú ogún òkú rẹ̀ tí ó fún ọba rẹ̀. Súnà lẹ́gbà Mọ́hámọ́ sọ̀rọ̀ bá wọn ọ̀rẹ́ ìgbà tí wọ́n ń padà lè yá èyí ti gbọ́ gbogbo ọmọ tí òkú bá ní nílùú bàbá rẹ̀ àárín nílùú àbùhàn àárín. olóòtú pé fẹ́ máa ń rí ẹnìkan tó fẹ́ láàbáàdì gbogbo tí wọ́n fẹ́ rẹ̀ tí wọ́n ojú kéré ọ̀rọ̀ àlẹ́ Mohammed àfẹ́ǹtàbọ̀ ló mú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ àlẹ́ kò padà dá ilé ẹni bẹ́ẹ̀ àkéèsí rẹ̀ sí ọba àkúbá rẹ̀. Kúrákì rẹ̀ pé ọlọ́run ní àwọn ọmọ tó kú bá bí ọkùnrin àti obìnrin mọ́tòmọ́ rẹ̀. Kúrákì wọn àdúgbò wọn pé àwọn kan ní jogún ní ọmọ olóògùn. Wọ́n ní jogún ọ̀pọ̀ ní wọn bá wọn. هو الذي كلفه محمد صلى àti tí wà ní ìlú méjì anẹ́bí ní láàrín yàtọ̀rọ̀ wọn àánú nílànà yìí wà láàrín mùsùlùmí àwọn tí ẹ̀sìn wọn bá takora wọn lè dúró àwọn bí àbábá jẹ́ mùsùlùmí tọ́mọ jẹ́ mùsùlùmí ẹ̀sìn wọn ti takora wọn àbí ọmọ ló jẹ́ mùsùlùmí pàkó jẹ́ mùsùlùmí ẹ̀sìn wọn ti takora wọn àdúgbò pé àwọn tí ẹ̀sìn wọn bá ti sáfọ́ra àdúgbò wọn ti tó fún ara àdúgbò wọn sọ̀rọ̀ yìí wọ́n ti pé wọ́n lè lè fi mú ìlú káàkiri mùsùlùmí lè fi mú ìlú wọ́n lè bá a fi ọ́nù mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ̀rí pé alukuhani kẹrí òun kó gbogbo ẹ̀kọ́ ó jẹrẹ láìsí ẹ̀ pé ọmọ lóòtú ọmọ tó tún bá pín yóò jogún ọkùnrin yóò jogún obìnrin yóò jogún àti ìsinmi á èyí ti gbogbo ẹ̀ ní ìdílé gbogbo bàbá ọmọ tí òkú òbí bá gbé tẹ́sí wọn bá ti yàtọ̀ síra wọn wọ̀n ní jogún ara wọn. nínú àwọn àpèjúwe míì kọ́nà àmẹ́rin sọ pé wà láàrin ẹ̀sùn káàtì lọ́kù nínú àwọn tí òní gbogbo ara wọn ẹni bá pààyàn òní gbogbo ẹni ló pa kọ́mọ kọ́ bá bẹ̀ tí wọ́n bá wọn ní gbogbo náà tí ìyàwó pa ọkọ ẹ̀ àbọ̀kọ́ pa àwọn ní òní gbogbo ara wọn. bákan náà ọlọ́run sọ́nà àkùnrin kẹrin ni وقطعوا أيديهما جزاء بما كتب كان من الله والله عزيز حكيم قل ولي والسارق والسارقة أنتم الجميع ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ló jáde olùwàlúwà pẹ̀lú àìsíyá máa ẹbí owó àwọn méjèèjì etí tó wà ní sọ òfìsì ẹ̀rọ ẹ̀sìn gbogbo tó bá ń jẹ́ wọlé ní ìbá ti fi nǹkan wáyé nígbà tó lónìí pé kéèyàn ti nǹkan ó lóye kùránù wá ní ẹgbẹ́ ọmọ òní ó jẹ́ láì gbogbo ìlú náà bẹ́ẹ̀ bá ti ní súwìtì ó jẹ́ àlejò bẹ́ẹ̀ bá ti dá díẹ̀ dé olùlójà bẹ́ẹ̀ bá ti sí mọ́tò náà alùjáde ẹ̀tọ́ di dúrẹ́dì náà ó jáde náà nítorí wọn máa sọ pé ẹni tẹ́ ẹ bá ti tó jáde kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kùránù ní ọwọ́ rẹ̀ bá a bá wọn fún kùránù láti lè rí i sọ pé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá gba ẹ bá yí owó tí ò bá tó báyìí ẹnu ìwọ rẹ̀ wà á lọ́wọ́ bẹ́ẹ̀. Kùránì ńlá ti jáde àṣàṣàrí kú kọ́ pẹ̀lú ẹ̀sìn yẹn. Bẹ́ẹ̀ bá jáde ìbá àjọpọ̀ yìí ìbá àdúgbò yìí Kùránì yẹn yọ wẹ́ẹ̀. Ṣé wàá tó ti fi lè láti ọwọ́ ẹ̀ lẹ́yìn? ara àǹfààní ti àǹfààní ti bẹ́ẹ̀ lórí àdúgbò àtúndì pàtà sí súnà mẹ́rin ọ̀nàmà ọ̀gbà ọ̀nà láti sún àgbọ̀nà àlàyé rẹ̀. Olùdíje wọn sọ̀rọ̀ sísàǹsọ̀ òmóòmù ni níbi ayà yìí kùránì wa àtúntò rẹ̀ alẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ àmà pé kìí ṣe gbogbo ẹni tó bá jalè láti ọwọ́ ẹ̀ àdìsí Aisha radiyallahu ta'ala anha ìkànnà àwọn ìyàwó àti Muhammad sallallahu alaihi wa sallam ọ̀gbìnrin kúlànà bíi ní تقطع الياس الربع الدينار fasọ́ọ̀rìyà a máa gé ọwọ́ ẹni tó bá jalè nígbàtí tó bá jí tó bá fi tó rúgbò dínárì ìdá kan ẹnu dá mẹ́rin dínà láti bẹ̀rẹ̀ sókè ìgbà mẹ́rin gbé ọwọ́ rẹ̀ tí ò bá tó bẹ́ẹ̀ àti ìgbì ọwọ́ rẹ̀ fàbílẹ̀ ní àǹfààní lẹ́nu súnà ẹ̀rọ Muhammad sọ̀tọ́lá láti kò sàràrí alùpùpù bákan náà lábẹ́ ilé iná tó kùránì ó sọ̀rọ̀ ìrìn òmùn súnà nẹ́bí wa tẹ́sà ẹ̀ ti súnà ẹ̀ láti gbọ́ tẹ̀lé ọlọ́run bá sọ́lọ́ alùpùpù kẹrí ní sọ́ọ̀tù máàkìlá ayé ẹlẹ́ẹ̀kẹta olúwa ní olùmọ̀sí àlẹ́yìn olùmẹ́ta ọ̀dẹ́m olúwa láàfilé wọ̀ fún yí ẹ̀yẹ́fẹ́ jọ́mọ̀nìyàn kí láàfilé wọ̀ àlèkátà áwọ̀ àlèkátà ẹran tó wọn bá tú olóògùn ní àlùmẹ́gbà àti ẹ̀jẹ̀. àwọn ẹran tí a máa ń jẹ wọ́n kó sí ọ̀nà méjì àlùmẹ́gbà àwọn kan bẹ àfikẹ́ bí wọn kẹ́tù jẹ wọn bẹ́ẹ̀ bí wọn kẹ́tù jẹ wọn èèyàn ti jẹ jífà. النبي صلى الله عليه وسلم أحلت لنا ميتتان ما طلب موسى يكون بكثير وقوة كاجة àtẹ̀gẹ̀ Ànábì ní sallallahu alaihi wasallam wọ́n ṣe òkú gbèdé méjì wọ́n ṣe lẹ́tọ̀ mú wa kájẹ wọn tó jù kú gbèdé ọ̀dà náà àti ẹ̀jẹ̀ méjì fàmọ́ lè jẹ́bẹ́ àníbi ní ẹ̀rí òkú bẹ́tẹ̀ méjì tí wọ́n ṣe lẹ́sọ fún abájẹ wọn ọ̀lẹ́fòwò ọ̀jọ́ ẹja ìwọ̀n ọ̀dọ́ ẹja nǹkan tí sí ìyànà tí wọ́n gbọ́dọ̀ ìjọba kó dé kù bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó jọ tata bí rẹ̀ irú àwọn eléyìí lẹ́yìn lè sun kò ní ìdíkẹ́ yìí ojú àwọn yìí. lábẹ́ eléyìí lábẹ́ àlùkù ẹja ẹja nìkan wá kọ́ gbogbo tó bá jẹ́ abẹ̀mí tí máa ń bẹ̀mí odò tẹ́tẹ́ tó ń dùn ní gbé bàbá rí òkú rẹ̀ létí odò àgbègbè láti tẹ́lẹ̀ lórílẹ̀ àti èyí bá jẹ́ pé ní máa ń tẹ̀lé nínú odò ní tí máa ń tẹ̀lé nínú ọ̀nà tàbá gbogbo rẹ̀ ní odò a sì dájọ́ omi fún bàbá bá òkú rẹ̀ lórí ọ̀nà ìdájọ́ lórí ọ̀nà àti pé àdìgẹ́nù nínú àwọn nǹkan míì táì sí tí wọ́n sàlàyé wọn bá ti pa wọn òun ni ìgbín èyí tú ìgbín kí a fi ọmọ mẹ́rin fún ọmọ ẹgbẹ́ ìgbó ní òdò àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pa ìgbín lónìí kò bá ṣe rí àwọn káwá mú ká mọ́lẹ̀ láàyè báwọn kò dáa wọ́n ní sí yóò ṣe ní pé ẹgbò ẹgbò omígbóná ẹgbì kaná ẹwà ti gbé ní ẹgbì sínú rẹ̀ kó máa kú díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ láti fà mí dúdú díẹ̀ náà nìyẹn. wàlúhìn èyí tá a fẹ́ mú bí ọ̀rọ̀ yìí òun náà ní pé annabi sallallahu alaihi wa sallam gbàtọ́nà bá sọ pé a ṣe òkú gbèsè ilé ìwọ̀n fún yín ní jíjẹ ọlọ́run jẹnẹráìtì ẹni Ànábì wa tẹ́sà àwọn kan Ànábì wa ní irú kan báyìí tẹ bá rúkú rẹ̀ ẹni jẹ́ irú kan báyìí tẹ bá rúkú rẹ̀ ẹni jẹ́ sallallahu alaihi wasallam bákan náà nínú àwọn àdí káàfin ní láti máa fi sàlàyé Al-Qur'an òun náà ni pé ìgbà míì wà alkuhan yóò sọ̀rọ̀ ní mutlak yóò sọ̀rọ̀ ní mutlak kò ní fi àyàfi sí àbí kò ní fi àsìkò òdíwọ̀n kò ní fi sí òun kàn sọ mutlak ní súnà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam òun àkọ̀yádà rẹ̀ ní eléyìí kò àwọn Al-Qur'ani Karim nínú sọ́tù Al-An'am àyà 145 olúwa ní kún ìwà nẹ́lì bá sọ fún àwọn ọmọ nìyàn sọ fún wọn pé láàájì tí ma ó ní ilayya muharrama ala ta'im yut'amuhu illa an yakuna mayta sọ fáwọn èèyàn pé èmi ò rí kankan tó jẹ́ èèwọ̀ inú tá a máa ń jẹ wọ́n fẹ́ pé wọ́n ránṣẹ́ tí wọ́n ti ránṣẹ́ àlẹ́ Muhammad tó ju àwọn ìkẹ́kùn fẹ́ kàí lọ ìsìnkú wá ní ìsúnlá yìí ni pé kánẹ́bí ó sọ fún àwọn ọmọ èèyàn nínú tí a máa ń jẹ sẹ́nu kò sí tó jẹ́ ìwọ̀ ju àwọn ìkẹ́kùn fẹ́ kàí lọ alákọ̀ọ́kọ́ ayẹ́kùn nàmẹ́ ìdá kó jẹ́ òkú lédé àgbọ̀rọ̀ tó kú lédé ẹran tí wọ́n dú tó kúkú bọ́yá ó kú mọ́tò pa ilé àlejẹ́mọ́ àwùdáàmù lọ́sọ̀rọ̀ àbí ẹ̀jẹ̀ àwùláhìmọ̀lẹ̀ kìí àbí ẹran ẹlẹ́dẹ̀ ìwọ̀n jíjẹ́ فإنه رجس وفسق تبرجني وفسقا أحل لغير الله ẹlẹ́ẹ̀kẹ́rin nínú tẹ́gbọ́rọ̀ jẹ́ òun láwọn ẹran tó yẹ́ pé wọ́n dúkù nǹkan mẹ́rin ẹ̀tọ̀ sí tọ́lọ̀ fún olùbọ́lọ̀ wọn dúkù nǹkan mẹ́rin ẹ̀mẹ́ jẹ́ tẹ́bí mẹ́rin bá rí nǹkan mẹ́rin lẹ́yìn mẹ́rin yìí in tí kúránì sọ fún kúránì àdúgbò náà rí bẹ́ẹ̀ àdìsí wa kọ̀ yàtọ̀ rẹ̀ ní ah, gbogbo tẹ bá tó bá rí báyìí o ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ó wà lóṣù náà nígbà Muhammad sallallahu alaihi wasallam alábi ni kúlò dè náà dè ní ìsìlá alábi ni gbogbo tí ẹran tó bá ní ọ̀gàn tó yẹ kó nǹkan máa ń pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí máa ń pa jẹ́ àbí ẹyẹ náà kó náà ní tó jọ ọ̀gbọ̀n tó fi ń pa ẹ̀gá ẹgbẹ́ rẹ̀ jẹ́ alẹ́bìnrin àrọ́ ewu ọ̀lẹ́ kò sínú tọ́tọ́rọ̀ bá pàtàkì òun làwọn kan rí níta sọ pé bẹ́yẹn bá ti ń kúkúrò á ní tí ò fi sún náà ti wà lọ́kàn hàn yóò sọ ọkú sọ ní láti ẹ̀ nínú àwọn tẹ̀síkò àwọn ìtajà wọ́n láwọn orin ọkọ̀ hàn bí sí ní ẹmọ́ ìtajà àwọn òṣèré nínú súnà ní Muhammad ibi hàdí ibi káwọn ìtajà lóòótọ́ náà ni ẹ wà á nínú sí ní ẹmọ́ ìtajà o a tẹ̀síwò àtẹ́sí sallallahu alaihi wasallam ń sọ fún wa pé àgbọ̀rọ̀ jájá àlẹ́bíwá mú àwọn ẹran tẹ́ lè jẹ ó wá mú àwọn àpẹẹrẹ kalẹ̀ ẹran tẹ́ bá ti ní lórí báyìí àlẹ́bíwá máa ká ẹmọ́ jájá ẹmọ́ jẹ gbogbo ẹmọ́ jẹ ẹran ẹmọ́ jẹ ìgbàgbàgbà àlẹ́bíwá máa ká àlẹ́bíwá gbé ìròyìn fún ẹran táà ní jẹ irú ẹyẹ táà ní jẹ ìròyìn àlẹ́bíwá kalẹ̀ fún ìròyìn láwà máa wò ní gbogbo ẹran tá a bá rí ìròyìn lá máa wò ní gbogbo ẹyẹ tá a bá rí nítorí kó lè dábọ̀ àwọn ẹyẹ ẹ̀ka sí mẹ́lágbègbè wọn tó ti lágbègbè sí wa ó lè dábọ̀ àwọn ẹyẹ ẹ̀ka sí mẹ́lágbègbè sí wọn tó ti lágbègbè sí wa kódà ó wá fi ìròyìn tó jẹ́ pé wọ́n lè papọ̀ ń bẹ̀ ẹ́ àdébí wa ti kalẹ̀ nínú ìròyìn náà òun ní ọ̀kà títí pa ẹ̀gbẹ́ ẹgbẹ́ rẹ̀ bí ajá ajá ọ̀gbọ̀n tí ó sọ ajá ti àrọ́mù àdísù yìí ni pé tó bí ajá ní ọ̀gà múṣù ń kọ́ àwọn mímọ̀ ń jẹba múṣù ní àdé jẹ́ kí ló sọ jẹ́ ní àdé jẹ́ mẹ́lẹ̀kan ní ọmọ àti tó ní àdé jẹ́ múṣù wà pé ẹ má jẹ múṣù à ìtànàbí èyí tó bá ti ní nígbé adé òkò ní ọ̀gàn tí àṣà ní irú ìgbà tí pààyàn nípa ẹ̀dẹ́ ẹgbẹ́ ìgbẹ́ adé onílẹ̀ pẹ́pẹ́ yóò nílẹ̀ àwọn nǹkan tá a lè jẹ́ mẹ́rin lélẹ́yìn tẹ̀sí wà ní Muhammad ọ̀gbà ọ̀sánlá orí ìjà àìmọ́wà so a mọ̀ rí pé a ní bùkátà títí tẹ̀sí wà ní Muhammad ọ̀gbà ọ̀sánlá

tẹbárí tí ó lé ní ìpàdàkọ́dà lẹ́bí tó sára yẹ anẹ́bí ò símọ́ láyé kò sí láyé mọ́ lónìí ẹwà padà lọ sí súnà rẹ̀ àwọn àbá súnà lẹ́wà lọ bá tí wọ́n dá rẹ̀ fún súnà lọ́bí tá lẹ́bí sọ̀rọ̀ súnà rẹ̀ èyí sì wọ́n lọ́dọ́ máa wá ọmọ wá ìtàn sí pẹ̀lú ìbò àbí ìdára àbí ìbá lọ bọ́ọ̀kì eléyìí ni ìkọ̀dá àmọ̀súnta ní bùkátà sí ibi ẹ̀sùn ìfòhàn àwọn èèyàn àbẹ̀lẹ̀ ọba wájú lágbàá jùlọ wọ́n sàfihàn alágbóyè ìsìn ọlọ́run aláì àṣìlọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا السلام عليكم ورحمه الله وبركاته